Báàgì òbésèrè. Bàbá tó síbẹ̀. Fóòbíà. Ikewa. Fóòbíà. Ikewa. Ikewa. Àgbáyé wa. Olúwàjú rápálá. Adebayo. Xenophobia. Xenophobia for Puma. Xenophobia for Puma. Xenophobia for Puma. Xenophobia for Puma. Agbákin of Yorùbá láàbọ̀ Puma. Oya tọ́ your number, tọ́ your number. What's your number? This is my number. Don't do, I mean. Now, if you're Come on, let's dance, let's dance for a minute. Oh, yes, Mama. Oh, yeah. Ah, now you're going to go. Mama, let me get you. Baila wa ṣeré wa la jó sí ro. Baila wa ṣeré wa la jíjó wa la jíjó bàyìnà wa jíjọ wa làjọ sí lòfò kíyà. alájí ẹjọ́. gbogbo ọ̀nà tó rìn bá gbà ẹ̀yà. orí bá gbà yan kò ṣe déédéé sí dákọ̀dé alóyin lòun gbòòrìn sáfẹ́fẹ́. Ah, ah, ọba yẹn lọ́jọ́ ìwọ̀n síbẹ̀ súnmọ́ yẹn náà bí. olùsèré kò ṣeé ṣe lójú mọ́mọ́ ọmọ rápálá. bóòdì à. nọ́mbà yìí dà. sọ yà wọ sóyè ọ̀nà sóyè ọ̀nà gbogbo. Eh, eh. jọjọjúmọ́ ló ń fò mí. ìbẹ̀rù bojo fóbíà. ọkọ mi ò sí nílé. ọkọ mi ò sí nílé. jọjọjúmọ́ ló ń fò mí. kò dàbí àfojúrí. ó yànnà kò dàbí àfojúrí. enough enough enough enough. salasi kamoli anila ẹ bá dúpẹ́ lọ́wọ́. ẹ bá pause ẹ bá pause music yẹn. tó fún wa ní tó fún àwọn fún ma Lagos State ní jẹ́sí tá a máa fi nàrọ̀ pa lọ́la ó yá. fún ma ilé aláyọ̀ ayọ̀ ni a fi àsìkò dúpẹ́ lọ́wọ́ alájà kan dúró bẹ́sẹ̀ rè ọmọ arápálá sidophobia. phobia phobia phobia phobia ní orúkọ fúnma gbogbogbò fúnma ní orúkọ fúnma àwọn fásitì ìdúpẹ́ lọ́wọ́ àkàndé àbá sarapala pé ọkọ̀ àdúró tí o bẹ́ẹ̀ náà ló ṣe máa máa lọ àwọn náà ṣe bẹ́ẹ̀sì yìí fún wa àwọn náà ṣe bẹ́ẹ̀sì yìí fún wa o fún máṣọlá fún má unity ilé aláyọ̀ ayọ̀ ni ọlá àwa la máa àwa la máa ń wí. ẹ bá mi hold on ẹ bá mi hold on sir mo fẹ́ mo fẹ́ gbé caption tó wà bẹ́ẹ̀ ẹ ó dọ̀ aṣọ yẹn ẹ má ṣe kẹ̀wọ́ sọ. wọ́n bẹ skip our enemy. causes of PK1 Alhaji Alhaji Abbas Akande Ogesere agbaki of Yoruba land. God bless you sir for the support. Fuma My name is Mayor Tunde Damedra, the executive governor of Fuji Musician Association of Nigeria, Lagos State Chapter. We are using this opportunity time to say a very big thank you to Alhaji Akande Ogesere Rapala Sidophobia Iberubojo. I don't a lot of names ah Agbakin Babagunwa of Yoruba land eh, ṣẹrùbà wọn wọn júmọ wọn ọfọ ọba Sakasa because he was the one that presented this wonderful jersey for us he bought for the players for the keep, keeper show body this was the keeper this was the keeper this was the players he bought us jersey and hose for tomorrow show. Fuma. Unity. Fuma. Unity. Káfíìmọ̀ ṣọ̀kan. Kágbé sókè o. Káfíìmọ̀ ṣọ̀kan. Kágbé sókè o. Unity Teacher Association. Káfíìmọ̀ ṣọ̀kan. Kágbé sókè. Unity Teacher Association. Káfíìmọ̀ ṣọ̀kan. Kágbé sókè. Unity Teacher Association. Káfíìmọ̀ ṣọ̀kan. Kágbé sókè woman. Unity. Ilé aláyọ̀. Ayọ̀ ni. Cut